الحمد لله ولي الصالحين وعلى عدوان الله على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وبين فون الله وبا في أجوا سيايي تجوا سيايي jíkálukú sí ààyè tó abẹ́ ọlọ́run ọba àlekè ọlá kí ó dákun kí ó má dá wa sí fún ìyà jẹ ìran tá a kí láàárọ̀ yìí ọlọ́run kó gbà ní ìbáàdà ọ̀kan láàkì báyìí tá a ní kí ó mìíràn lọ́mọ ṣe lè láàkì mọ́ fún wa dáadáa èyí tí Allahu Ta'ala tó ti ṣe fún kálukú wa lọ́mọ jẹ́ kí ọ̀kan kan ó bá jẹ́ ńbẹ̀ àlékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́ nìkan ọ̀kan wa ní àárọ̀ yìí ṣókí ọ̀rọ̀ wa náà ni wípé ìkàlùkù wa ní àfisùn fún ẹ̀sìn nínú ìgbésí ayé wa ká ní <clears throat> àfisùn fún ẹ̀sìn nínú ìgbésí ayé wa you must have a goal or an aim èyí tá a máa filẹ̀ fẹ́ sìn. ká má jẹ́ ẹni tó ṣe pé ó ń ṣe nǹkan bí àwọn panápaná ìrànbọ́ àwọn panápaná tí wọ́n nílé ń jó ń bìkẹ́ rí pé tí wọ́n bá dé wọ́n sì parapara parapara ní bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn káà mùsùlùmí àtọ́mẹ́kẹ́ wa àtàgbà wa ká ní àfisùn kan fún ọjọ́ iwájú i'm not talking about objectives mi ò sọ pé tí mo fẹ́ ṣe lónìí àbí lọ́la tí mo fẹ́ ṣe ní ìsìn ṣùgbọ́n kí ni tí mo máa ṣe nígbésí ayé mi fún ẹ̀sìn àwọn nǹkan téèyàn sì lè ṣe pọ̀ téèyàn bá ti ní àfisùn yìí nígbà téèyàn bá dé ipò tàbí ààyè yẹn yóò rọ̀yàn lọ́rùn láti ṣe torí pé ó ti wà nínú téèyàn ti fi sọ́kàn pé tó wọ́n ṣe ni fún àpẹẹrẹ téèyàn bá ronú pé ah, tọ́lọ̀ bá jẹ́ kí n dàgbà pé mo dàgbà ó nǹkan báyìí ni màá máa ṣe fún ẹ̀sìn mo fẹ́ á mo dẹ̀ lọ ọlọ́run fún mi láǹfààní àti mọ kí ó báyìí o bóyá ibi téèyàn ń gbé ọ̀dà ìwé ìmáàkà mo fẹ́ di pòfẹ́sọ̀ tí n bá di prọ́ọ̀fù kí ni mo máa fi prọ́ọ̀fù yìí ṣe nínú ẹ̀sìn mo fẹ́ mọ kùrán kà kí ni àǹfààní tí kùránì ní mímọ̀ ká yóò ṣe fẹ́ sìn ìjọ wájú mo fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ kí ni màá ṣe tí n bá doníṣẹ́ ọwọ́ yẹn tán àǹfààní kí ni yóò ṣe fẹ́ sìn mo fẹ́ jẹ́ oníṣòwò mo fẹ́ lówó tí n bá lówó yẹn tán àǹfààní kí ni mo fẹ́ ṣe fẹ́ sìn torí pé bá a ṣe wà láyé yìí tá à ń dàgbà sí lójoojúmọ́ ìpele ìpele nìgbésí ayé wa the world itself is a stages ìgbà kan láwa lọ́mọ ọwọ́ àwọn tó lọ school primary school secondary school tertiary institutions oríṣiríṣi àwọn ilé ẹ̀kọ́ gíga ló wà polytechnic colleges of education school of nursing school of edtech school of midwifery university eh, school of statistics ó sàpọ̀ bá àwọn maritime tí wọ́n bá tó délẹ̀ yíbò ìyàwó sàwọn oríṣiríṣi ló pọ̀ school of aviation tó ń kàn káàkiri kí ni àfisùn wa nípa àwọn nǹkan wọ̀nyí fún ẹ̀sìn ní ọjọ́ iwájú òun ló fà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí nígbà tí a bá dé ipò kan àbí ààyè kan tàbí tọ́lọ̀ ń ṣe wá ní nǹkan kan nítorí pé a ò ní àfisùn à ní nǹkan kan tá a ti gbà lérò pa fẹ́ ṣe tẹ́lẹ̀ a ní wúlò kankan fẹ́ sí kò sáǹfà ní tẹ́sìn fẹ́ jẹ lára wa kódà tí wọ́n bá ń bá wa sọ tá a bá ṣọ́ra a lè má lo ọ̀rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fẹ́ lówó lónìí sí tí n bá lówó kí láǹfààní ẹ rí pé téèyàn bá ní owó tí ò bá ní àfisùn póun fẹ́ dàbí àwọn sọ̀hábà wàlẹ́dínà tàbáwà òdàrọ̀ wàlìmánà min qablihim yuhibbuna man hajara ilayhim wàlá yajidu fi sùdúrì mahajata mimma utu wàyọ̀ fèrúnà ala anfusihim walau kana bi ikhasasa wa man yuqa shuhha nafsihi fa ulaika humul muflihun suratul hashri ọlọ́run ròyìn ní àwọn sọ̀hábà àwọn ansor nípa ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún àwọn muhajirun nígbà tí wọ́n dé láti maka ọlọ́run ni wàyò fèrúnà alẹ́ àǹfùsìhìm wà lọ́kànà bí ìkọ̀sọ̀ọ̀sọ̀ àǹfààní ní àwọn lónìí ṣùgbọ́n wọ́n ó tẹ́ wọn lọ́rùn kẹ́lòmíì jẹ àǹfààní yẹn bó lẹ́ pa wọn gangan fúnra wọn ní bùkátà sáǹfààní yẹn ó tẹ́ wọn lọ́rùn kẹ́lòmíì ṣe kí ni kó jẹ àǹfààní yẹn bó tilẹ̀ jẹ́ pa wọn gangan ní bùkátà sáǹfààní yẹn wàyọ̀tọ̀ ìmúnà tọ̀ àmà aláhùbìí miskinan wáyàtíman wa àṣírà sọ́rọ̀tìlì ìsàn wọ́n ń fún àwọn èèyàn jẹ tó ń ti páwọn náà nífẹ̀ẹ́ sí tí wọ́n ń fún àwọn èèyàn yẹn miskinan àwọn aláìní wáyàtíman àwọn ọmọ òrukàn wa àṣírà àwọn tó wà ní ìgbèkùn tàbáwọn ẹrú tó bá ṣe jókòó ní ìsìn àmọ́ ń tádà lọ́la ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jọ lọ yunifásitì today on a more serious note ọ̀rọ̀ kékèèyàn sọ̀rọ̀ fifty million kì í sọ̀rọ̀ lọ́dọ̀ wọn o torí plot of land gan táwọn gan ra wọ hundred million pọ̀tẹ́ lè rí orí pa wọn nípa ìnáwó sẹ́sìn bó ti wulẹ̀ kó mọ wọn àdẹ̀ mọ wá mọ́sìkì rẹ̀ ṣe jókòó yìí irú mọ́sìkì tá a jókòó sí ní ìsìn pé wọ́n ṣe ẹ̀wọ̀ blọ́ọ̀kì ẹ̀wọ̀ ọdún tí wọ́n ti gbé blọ́ọ̀kì kalẹ̀ rí pé òjò ti pa wà láàájọmọ̀ kírun bẹ́ẹ̀ tí wọ́n ti máa tàbí mọ́ rántí tàbí sọ́ngbà tàbí fẹ́ sí báwo ní kíní kan ń lọ nìyẹn tún gbé mọ́tò ẹ̀ lọ owó tí ó kọ́ mọ́sìkì hundred wà lọ rẹ̀ wà láì kò lè ṣe kí nìdí nígbà tó kúkú wà tí ò tí ì níyẹn kò sínú èròǹgbà rẹ̀ pé òun ó dàbí àwọn sọ̀hábà nídìí ìnáwó sẹ́sìn ṣùgbọ́n táyẹ́pọ̀ ti wà náà àti sun rẹ̀ ni tó dẹ̀ bẹ ọlọ́run lé lórí tọ́lọ́rọ̀ ní ìdá àzámta Faida azamta fatawakkal ala tó bá ti pinnu dẹ́gbára lọ́lọ́run ẹ̀rí pé ẹ̀ ní sọfẹ́ nìyẹn tí ó fi máa ṣe ṣùgbọ́n tó wà náà ní ẹni pé fẹ́ kọ́ ọ̀rọ̀ jọ ẹ̀rí pé nǹkan yẹn ló máa máa lé kiri fi kú wà kádà ẹni tó ó ka àríwáyà eléyìí ó ka tọ̀hún ẹ̀hún fẹ́ mọ ilmu kìrà àti ó mọ gbogbo ẹ̀ pátá ìrì pé ẹ̀ lè ráǹfààní ẹ̀ jẹ àwọn tá a jẹ́ mùsùlùmí gan kò ní kọ́ ọ̀yàn kankan torí pé kí ló fẹ́ fi gbogbo ìmọ̀ tó ń kọ́ yìí ṣe kò ní àfisùn kan lórí ẹ̀ òun ló fà tó fi jẹ́ pé tẹ́ bá wà ládùúgbò nílẹ̀ Yorùbá mi mọ àwọn orílẹ̀-èdè mi mọ ilẹ̀ Haúsá mi sí ìbẹ̀yàn ṣùgbọ́n ti Yorùbá ti mo mọ̀ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ professors of Islamic studies hardly if at all lẹ́ẹ̀fìrí orípa àwọn ní àdúgbò nípa ẹ̀sìn tí wọ́n ń gbowó tí wọ́n ń jẹun lé lórí tẹ́wàtẹ̀ bá wọn sọ wọ́n ní uh, discipline Islamic studies is a discipline ẹwà ayé àwọn tí ò sí Islamic studies the same thing in the universities you go to UI you go to Ife you go to Bobo university ilẹ̀ Yorùbá I want to ṣe course yẹn gan